ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá ẹ sórí tiwantiwa hood àti tiwantiwa hood tv àwa náà la ní tiwantiwa hood tv ẹ jọ̀ọ́ bá wa subscribe sí tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rẹ̀ ní channel ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ turn on notification ẹ like ẹ comment kẹlẹ share kẹlẹ láǹfààní àti jẹ ẹ̀bùn pàtàkì lórí ìkànnì nígbà tásìkò bá tó múvì yìí la ní ká mú wá fún yín apá kejì múvì yìí ló ń trend lọ́wọ́lọ́wọ́ lórí YouTube báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ìṣe wa ni láti mú trending movies wá fún yín àwọn kì í mú ẹ̀ṣà wá fún yín ẹ̀sìn pé gbogbo múvì tá a bá ti recommend fún yín wọn kì í ṣe àṣà dànù múbì ló ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jọ̀wọ́ gbìyànjú kẹ́ ẹ lọ wò ó kẹ́ ẹ láìkí kẹ́ ẹ ṣí ẹ̀kẹ́dẹ̀ kọ́mẹ́ǹtì òṣèré tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí jù lọ nínú eré tẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àti wípé talẹ̀ rò pé ó dìlẹ́fà rose nínú àwọn actors àti actresses tó wà nínú móvì yìí ẹ̀kọ́ wo lẹ rí kọ́ níbẹ̀ kí lẹ rò pé ó máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mọ gbogbo ìbéèrè sí ìdáhùn yìí ní comment section a máa drop title movie sí comment section kẹ́ ẹ lọ wò ẹ wò lórí Tiwantiwa Hood àti channel tó bá tún ṣù ẹ̀ àjẹkẹ́ mọ̀ a ní rí jù báyìí lọ lórí ètò lónìí ẹ má gbàgbé àti comment kẹ́ like kẹ́ share kẹ́ subscribe ẹ̀yin lá máa bá àwa náà lẹ́yìn náà máa bá ẹ ṣeun adúpẹ́ ó dìgbà.